ẹ̀rọ tá à ń pè ní routeur 4GLTE jẹ́ ẹ̀rọ ayélujára pọ́nbélé kan tó ní àǹfààní púpọ̀ ó yàtọ̀ ó sì lè gba agbára ẹ̀rọ ayárabíàṣá méjìlélọ́gbọ̀n ẹ ó rira ní ogójì àpò ní àwọn ilé ìtajà wa move shop àti move store routeur pro ẹ̀rọ gidi ni ó jẹ́ ẹ̀rọ ayélujára pọ́nbélé tó ní agbára ẹ̀rọ ayárabíàṣá méjìlélọ́gbọ̀n tó sì lè ṣiṣẹ́ lọ́nà jíjìn ẹ ó rí rà ní àwọn ilé ìtajà wa Move Shop àti Move Store ní àpò márùnléláàádọ́ta láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán ẹ fẹ́ padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo